ìwé mímọ́ ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa pé ní àtètèkọ́ṣe ọlọ́run olódùmarè dá ọ̀run òun ayé ní pípé ní mímọ́ ó dá ohun gbogbo sínú rẹ̀ lẹ́yìn náà ó dá ènìyàn nínú àwọn ẹ̀dá tí ọlọ́run dá òun ni ẹnìkan wà áńgẹ́lì kan tá ń pè ní lucifer ó ṣẹ̀ ó ṣubú kúrò ní ipò rẹ̀ ó sì di sátani sátani wá ó da àwọn ènìyàn tí ọlọ́run dá láàmú ó ba àlàáfíà àti ayọ̀ wọn jẹ́ ó sọ wọn di ẹlẹ́ṣẹ̀ ọlọ́run bínú sí àwọn baba ńlá wa àkọ́kọ́ àti ìyá wa àkọ́kọ́ ádámù àti éfà nítorí ẹ̀ṣẹ̀ yìí a gba ègún sórí àwọn àti àwa àtẹ̀lé wọn di ẹlẹ́ṣẹ̀ ìyà dé àìsàn dé ìpọ́njú dé wàhálà dé àní ikú dé lẹ́yìn ikú ìdájọ́ ṣùgbọ́n ọlọ́run ṣèlérí olùgbàlà lẹ́sẹ̀ kan náà nínú ìwé mímọ́ fún wa nínú Genesis orí kẹta ẹsẹ̀ kọkànlélógún a rí ibi tí a kọ́ gba ikú ẹni kú nígbà tí ọlọ́run dá àwọ̀ awọ tó fi wá àwọn bàbá wa látìgbà náà ni ìrúbọ ti bẹ̀rẹ̀ ọwọ́ wa owó wa ìwà wa ba ẹbọ kìíní jẹ́ torí ọlọ́run bínú sí àwọn baba ńlá wa ó kọ ẹbọ wa sí wa láyà síbẹ̀síbẹ̀ ó sọ fún wa nínú Hébérù orí kẹsàn-án ẹsẹ̀ kejìlélógún wípé láìsí ìtajẹ̀ sílẹ̀ kò sí dáríjì ẹ̀ṣẹ̀ Hébérù orí kẹwàá ẹsẹ̀ kẹrin àti karùn sọ fún wa pé síbẹ̀síbẹ̀ náà a ní láti rántí pé ẹ̀jẹ̀ ewúrẹ́ àti tàgbà àti tí ó kọ́ kò lè mú ẹ̀ṣẹ̀ wa kúrò kí ni yóò ha mú wa kúrò nínú ẹ̀ṣẹ̀ kí ni ó gbà kúrò nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run olódùmarè fẹ́ kí a là nítorí náà òun pàápàá wá di ènìyàn àló sọ fún wa bẹ́ẹ̀ náà ni àwọn ìmàlẹ́mọ̀ nínú kúránì wọn pé ẹ̀mí ọlọ́run tí í ṣe ọlọ́run ló di ènìyàn wọ́n sì pè é ní aṣáájú wa yísá ẹ̀mí ọlọ́run tó dènìyàn ìmísí ọlọ́run tó dènìyàn apá nítorí wa àní sẹ́yìdìnà yísá àrùhù láìkálá ìlẹ́yìn lápá nítorí wa ẹni tí í ṣe ẹ̀mí ọlọ́run tí í ṣe ọlọ́run ṣùgbọ́n ọlọ́run olódùmarè wá jí dìde kúrò nínú òkú nígbà tí a rí jésù a rí ọlọ́run ẹni tó mọ jésù ló mọ ọlọ́run a ò rí ọlọ́run rí ṣùgbọ́n gbà tá a rí jésù ẹni tí ṣẹ̀mí ọlọ́run a rí ọlọ́run nítorí èyí jésù tí a bí ní àwọ̀ ènìyàn ni ọmọ tí ṣẹ̀mí ọlọ́run òun ni ọmọ ọlọ́run ọlọ́run ọba ò láyà ṣùgbọ́n ọmọ tí mariam bí láì bá ọkùnrin pàdé kì í ṣe ọmọ ọkọ bẹ́ẹ̀ ni ṣe ọmọ àlè ọlọ́run fi ìfẹ́ hàn sí wa pé bàbá gba jésù gbọ́ a gba òun gbọ́ nìyí a ó sì rí ìgbàlà nítorí kò sí ọ̀nà lọ́dọ̀ ẹlòmíràn torí kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn kò sí orúkọ mìíràn tá a fi fún alábí ọ̀run tá a fi gbà wá là bí kò ṣe ní orúkọ Kristi Kristi ti ṣe àwòrán Ọlọ́run òun náà lé ọ̀nà òtítọ́ àti ìyè kò sì sí ẹnikẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ Ọlọ́run bàbá bí kò ṣe nípasẹ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run iṣẹ́ wa tá à ń ṣe kọ́ ni ó gbà wá là Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ àti kẹsàn-án sọ fún wa pé nípa orí ọ̀fẹ́ la fi ń gbà wá là nípa ìgbàgbọ́ àti èyí ni kì í ṣe tí a ń di kábà wa ẹ̀bùn Ọlọ́run ni kì í ṣe nípa tiṣẹ́ bí kò ṣe nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ̀bùn Ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa pé gba jésù kristo olúwa gbọ́ a ó sì gbà ọ́ là èyí ṣe tàbí ní láti gba jésù gbọ́ nítorí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyà nípẹ̀kun ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní ìyà nípẹ̀kun ẹni tí kò bá sì gba ọmọ gbọ́ kì yóò rí ìyè ṣùgbọ́n ìbínú ọlọ́run bẹ lórí rẹ̀